adúpẹ́ lọ́dọ̀ náà kọ́lọ́ ọba tí sí. ẹ asọ̀rọ̀ àtijọ́ fún àdúgbò ọ̀dọ̀ kánẹ̀. kí ọlọ́run kí ó kẹ kí ó gẹ̀ ẹ́ kí ọlọ́run kí ó kẹ kí ó gẹ̀ ẹ́. àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti àwọn olùkọ́ ẹni tó bá jọ̀rọ̀ mọ́ islam tó fi jẹ́ ògbéǹde. ọlọ́run jẹ́ káwa náà káwa nù wọn. lánàá àtọ̀ nípa ń bẹ fún Qur'an ó lọ jẹ́ agbọ́nrin lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ nípa agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìndínlógún òun náà ní tafsir. àfàlàyé tó ṣe bẹ̀rẹ̀ àtìfẹ́rẹ́ rẹ̀ ìgbà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ní àkọ́kọ́ ẹni tó ṣe tafsir. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ ń pa bí àwọn sàbẹ bí wọn ti máa ṣe tafsiri Qur'an. ẹ a ti sọ tí wọn máa gbára lé nǹkan àkọ́kọ́ ní Qur'an ẹlẹ́ẹ̀kejì ní sunnah anabi wa sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kẹta ni ìgbìyànjú táwọn náà bá gbìyànjú ń pa àgbọ́yé tí wọ́n bá ní sọ̀rọ̀ ọlọ́run nítorí pé wọ́n gbọ́ èdè lárúbáwá. ọ̀nbẹ́nu ẹ tó ṣe pé ọ̀n gbọ́rọ̀ nínú ọ̀dọ̀ ọmọ tó fi ń túmọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti sọ fún wa nípa ọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì àti ẹ̀ bá pa. òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ẹ ẹ ntọ́ba ṣe déédéé tíra wa ká gbà á lọ́wọ́ wọn bí gbàtà àtẹ̀lé tíra wa náà ni. èyí ọba tako tíra wa ká sọ ọ́ lù wọ́n. torí pé tí ẹ Islam ó ti pa ẹ̀sìn tó ṣáájú rẹ̀. ẹ ìṣọba ti pé àmọ́ kò fojú hàn pé ọba tíra wa mu kò fojú hàn pé ọta kò tíra wa ká lé ń pa rẹ̀. ká má sọ yìí pé irọ́ ni ká sì má sọ yìí pé òótọ́ ni ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé hadithu an bani israel wala haraj ọ̀rọ̀ táwọn ọmọ israel bá sọ níbi abala ẹlẹ́ẹ̀kẹta yẹn ẹ̀sọ́ ń pa rẹ̀ fáwọn èèyàn kò sí wọ́n mẹ́ẹ̀. ṣùgbọ́n o man kadaba alayya muta'ammidan falyatabawwa maq'adahu minan nar ẹ̀ ń bá dàda parọ́ mímì ò ti ṣe ọlọ́run kọ́ya àmọ́ yìí pé inú náà lòun ó dé sí. àwọn ọ̀pọ̀ ayẹyẹ lẹ́yìn ìgbà náà làwọn asọ̀rọ̀ ń pa àwọn tàbíùn àwọn tó ṣe yí pé wọn ò rí ànábì wa sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn tàbí ẹ̀. ẹ a sì sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ iná lọ́kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn sàbí yẹn. ẹ Ibnu Abbas ló mú mọ́kà lọ́wọ́. Ubayy ibn Ka'b ló ju Madina lọ́wọ́. Ibnu Mas'ud ló mú Iraq lọ́wọ́ ẹ gbogbo wọn ni wá ní àwọn ọmọ kéwú tá à ń pè ní tàbíhùn tí wọ́n ti gbẹ̀gbà wá ọ̀rọ̀ látọ̀dọ̀ wọn nípa ìfúnmọ́ Qur'an. ẹ a sì sọ pé inú tírà tí máa ń sọ̀rọ̀ wọn jù òun náà ni tafsiri Tabari wà. wọ́n lè sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bí wọ́n ti sọ̀rọ̀ ẹ àwọn tẹfsiri míì tọ́jẹ́ pé àwọn àti tọ́bárijọ lùgbà àbẹ́lómìí tó ṣáájú rẹ̀ kò sí kankan tó pé tó tú fáátíà láti lè dópin àyàfi tọ́bárí nìkan níbẹ̀ lọ́wọ́ mùsùlùmí lónìí. ìdìbò sọkọlọ sọ̀rọ̀ ẹ̀ kò sí ẹnìkan nu ọtọ́ yẹ pé ọbẹ̀rẹ̀ otu koran látòkè délẹ̀ láti sọ́ràtù fàájì àti sọ́ràtù náà tó ń bẹ lọ́wọ́ mùsùlùmí lónìí èntò èntò èntò èntò èntò pípẹ́ jù oná ìtẹ̀síri kọ́bárí. èntò jẹ́ pé láti fàájì àlòkì gbèsè náà sí oná ìtẹ̀síri kọ́bárí. ilé ìwé láti fàájì àlòkì ó kú ní three hundred and ten lẹ́yìn hijra ẹ ẹ tí túmọ̀ sí pé ó túmọ̀ àwọn tàbí ń ta wí yẹn ṣùgbọ́n kò sínú tàbí ń nínú sábì tàbí ń lọ́wọ́ ẹ ẹ sira ti bẹ lọ́wọ́ mùsùlùmí pa tafsir èyí tó yẹ pé ẹ àtúrẹ̀ dínà kọ́ tó sì pé oní tafsir tó pé tó pé jùlọ so ẹ ṣùgbọ́n ní àsìkò yìí àwọn àwọn sàbírùn wọ́n máa ń dìpẹ́ǹdì lórí Quran. ẹ lẹ́yìn ìgbà náà sunna anabi wa sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà náà lọ́rọ̀ àwọn sàbí lẹ́yìn ìgbà náà ni ìgbìyànjú tí wọ́n àgọ́yé wọn lórí èdè lárúbáwá. ẹ lẹ́yìn ìgbà náà ni tí àwọn ọmọ ìsírẹ́lì náà bá tún sọ ní abala ẹlẹ́ẹ̀kẹta tá a sọ ọ̀hún. ẹ nígbà yẹn ni ọ̀rọ̀ àwọn ọmọ ìsírẹ́lì lọ́wọ́ nù tafsir. ọwọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Israẹli lọ́wọ́ ní tafsir. ìgbà yẹn ló ti wọnú tafsir torí ẹ la sọ pé pẹ̀lú ògùn ọlọ́run á máa jìnnà sí yẹn. nígbà tá lọ a sì fi rinlẹ̀ wípé bí àwọn èèyàn ṣe ń gba ìsìláàmù sí tìlú ìsìláàmù sì ń fẹ́ sí bẹ́ẹ̀ ni ìníbùkátà láti máa ṣàlàyé Qur'an ní ń pọ̀ sí. àwọn tí wọ́n wà ní ìsìláàmù ní ìsìn èyí tó pọ̀ jù nù èyí tó pọ̀ jù nù wọn ẹni tí ọ̀gbẹ́dẹ lárúbáwá ni tí ó sì bá lárúbáwá tán. wọ́n ti pọ̀jù lárúbáwá gan lọ. ọ awọ àbùkátà sí pé kí àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kọ́ máa tẹ̀lé nípa Qur'an tí wọ́n lè bá a mọ sí lọ́wọ́ àánú ìwé ọlọ́run. àwọn ọmọ mi kẹta tí mo ń sọ padà mo ń tó tẹ̀lé ra wọn ni àní pé ẹ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n lè bá àmọ́ tó ń bẹ́ nù bí ọlọ́run ó di tú láti láti pé kí wọ́n mú káwọn èyí káwọn afọ́ ọmọ àkàlàyé ẹ̀. torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti mọ ọmọ tó ń bẹ nínú síra ọ̀rẹ́ ó ti tú láti pé kí ọmọ àkàlàyé nípa ẹ̀. ẹ abala eléyìí tí àbẹnubà lánàá. ayọ̀lẹ́ sọ̀rọ̀ òun náà ni pé láwọn àsìkò yìí náà ni àwọn tẹ̀síìrì kan dìde ayé àkùrán láti bẹ̀rẹ̀ dópin bí kọjá pé ká mú tọ́pìkì kan ká fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ní ìbámu sí oṣù wa nù kùrán. ẹ̀ẹ́dì kí ọjọ́ ìgbéyàwó náà ti kú wọlé mọ̀nsó àwọn ayé àtọ́fara wọn rẹ́ nínú kùrán so àwọn afa wọn bẹ̀rẹ̀ sí í da yọrí lọ́tọ̀ fáwọn tó jọ yàtọ̀ sọ́jà pa ń sọ̀rọ̀ rẹ̀ nígbà bá ń bá tẹ̀síìrì lọ wọ́n máa mọ̀ tó jọ sínú àwọn tíra. bẹ́ẹ̀ náà ni àkàbùlù Qur'an ọ̀nbẹ́ ni wọ́n tọ́ ẹgbẹ́ yìí tó ń dúró lé lórí nínú sísàlàyé Qur'an òun náà ni àkàbùlù Qur'an àwọn ayàtọ̀ jẹ́ mọ́ ìdájọ́ fíkìw. àbíyàn bá wọ láìpù ìfọwọ́ ní kankan tọ́fẹ́ mọ̀ nípa quran tọ́jẹ́ bíi topic yọ ká béèrè pé ìwé wo ni a sọ lórí nǹkan yìí tọ́jẹ́ tafsir fún àwọn àyà tọ́jẹ́ mọ́ nǹkan yìí. ẹ mo sì fi dáàbọ̀ tíra kan síwájú fún wa tá a pè ní mọ̀ wá kíkùl àmbíyà òun dúró lórí pé kò fẹ́ kò sí tàn ànábì ọlọ́nkan tí ò sí àwọn èrò dúnbẹ̀ ibi tí ìrújú ń wá wà ó nìkan lọ́jọ́ ọ̀rọ̀ ajọ jáde lọ́wọ́ àṣàlàyé ẹ̀ báwọn àbá àti ṣàlàyé ẹ̀ àti èsì lórí ẹ̀ ọ̀wọ́ tó ń kọ nu. ẹ wọ́n ṣe wá ṣe bí a ṣe wá ṣe ọ̀rọ̀ kuraani yẹn sí kálukú mú tọ́pìkì oríṣiríṣi tó ń ṣàlàyé rẹ̀ tó sì jẹ́ pé ara tẹ̀sí náà la máa pè é. ẹlẹ́ẹ̀kẹ́ tàdínlógún fifty seventeen nípa ìmọ̀ tó jẹ mọ́ àlùkùránì. nípa àti tafsir òun náà ní wípé kí ni àwọn tabaqatu mufassiri àwọn ìpele ìpele àwọn tí wọ́n ti fi tafsir síwájú. ẹ alakọkọ ń bẹ òun náà ni àwọn sàbí anabi wa sallallahu alayhi wa sallam. wọ́n yẹ lákòókò tẹ̀lé. àní máa fẹ̀rẹ̀ lu pé ọ̀rọ̀ lójú lórí ìyẹn tó láti kàlàyé ẹ̀kọ́ lánàá. ẹ nínú wọn ni àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin wà Abubakar Umar Usman àti Ali. àti Ali ẹ bẹ́ẹ̀ náà ní Ibn Mas'ud Ibn Abbas àti Ubay ibn Ka'b ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tá à ń pè ní sàbíhùn àwọn tí ó tẹ̀lé àwọn sàbí. ẹ a ti ṣàlàyé madrasa mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní madrasa makiya àti madaniya àti irakiya. àti ti iraq. ẹẹ pẹ̀lú ògo ọlọ́mọba tá a bá ń bá tẹ̀síìrì lọ ntáwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sàbẹ̀ wí nípa tẹ̀síìrì àmọ́ dákọ rẹ̀. tọ́ba tiẹ̀ jẹ́ pé yàn ní àfikún yọ kọ́kọ́ gbọ́ kí làwọn sàbẹ̀ sọ náà kí ni àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sàbẹ̀ kí ni ẹ gbà lọ́dọ̀ wọn èèyàn kọ́kọ́ gbọ́ náà tọ́ba aláfikún lẹ́yìn ìgbà náà kò ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wàá sọ̀rọ̀ tó yẹ pé kò tí ẹ̀yìn kó tí wọ́n mú sínú ọmọ rárá yọ wàá takò fún ọ gédégbé. lẹ́yìn lẹ́yìn àwọn eléyìí lẹ́yìn àwọn tàbíhùn lẹ́yìn àwọn tàbíhùn lẹ́yìn àwọn tàbíhùn ìpele ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwọn èèyàn tó ṣe é pé nígbà tí wọ́n fẹ́ ṣe tẹ̀síìs wọ́n kó ọ̀rọ̀ àwọn sàábì àtàwọn sàábì yẹn wọ́n kó jọ. bọ́tẹ̀síìrì wọn gbà náà kéde pé káṣí láti fáájì àdé nọ́ọ̀sì tí ẹ bá ń sọ̀rọ̀ hadithi lọ wọ́n máa mọ̀ fi àyè kan lẹ̀ wípé àwọn tí ìtumọ̀ rẹ̀ wá látọ̀dọ̀ ànábì ni àbí látọ̀dọ̀ sàábì ni àbí látọ̀dọ̀ tàbí ní nínú àwọn àyà Qur'an. wọ́n mú ọ̀rọ̀ wọn wá ní ìdí àfi túmọ̀ Qur'an. ẹ̀hẹ̀ nínú àwọn tó ṣe léyìí iná ni wàkí ìbùnú jàrá ìlọ́wà ọjọ́ afa fún ìmáàmù sábìrì yìí ọjọ́ afa fún ìmáàmù sábìrì yìí bẹ́ẹ̀ náà ni abdulrasaq alihimyari nínú sira ìtàn pé musonnebat alihimyari nínú sira ìtàn pé ní alimusonnebat àwọn ìpele ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn mufassirun ìpele ìpele ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àwọn tó ṣe pé eh, Muhammad bin Jarir Tabari ti hàn jọ lo ìgbà. ẹ eh, àwọn dúró lórí wípé táwọn bá ti mú àyà Quran wá ntáwọn ohun wa náà ní pé àyà tó tún kú àbádìsí tó kú àbọ̀rọ̀ àwọn sàbẹ̀ tó kú àbí ọ̀rọ̀ àwọn sàbẹ̀ ń tó kú ẹ nínú wọn ni muhammad bin jariri kọbari nínú wọn lọ́wọ́ a. bẹ́ẹ̀ náà ni alihakim tó fi alimusadra nínú wọn náà lọ́wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Ibn Majah tó ní súnà nínú wọn lọ́wọ́ à. ẹ gbogbo wọn pátáwọn ìsábà sọ̀rọ̀ nípa náhù àbí sọ́rífù àbí ìrọ́ọ̀bù àbí ọ̀rọ̀ kan lọ́sẹ̀ jù kan lọ wọn kàn gbé wá wọn sì fi ilẹ̀ bẹ́ẹ̀ àyàfi nìkan. ẹ nínú tẹ̀sí ẹ̀ tá à ń pè tẹ̀sí rẹ̀ kọ́ bá rí. ẹ olọ́jọ́ pé yóò ńgbọ̀ bá kú ọ̀rọ̀ wọn wá tán yóò tó wá ṣe ìgbìyànjú pé nínú àwọn ọ̀rọ̀ yìí ètò tẹ̀sùn rèé òun ló ṣe pé tó bá kó àwọn ọ̀rọ̀ wa á tún wá ṣètọ́jú lórí pé nínú àwọn ọ̀rọ̀ tó kó wá ìwọ ni ó tẹ̀sùn ọ̀sùn. bẹ́ẹ̀ náà sì ni àwọn ìdájọ́ tó bá tún jẹyọ ń bẹ̀ àmọ́ sọ ọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀dájọ́ tó bá tún jẹyọ bẹ́ẹ̀ á máa sọ o. àti àwọn àgbọ́yé ẹ lẹ́yìn tiwọn ìpele ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni àwọn tó ṣe pé wọ́n wá fààyè lẹ̀ fún ìmọ̀ rẹpẹtẹ. tọrọ pọ̀ mọ́ Qur'an kí wọ́n bá ti mú àyà kan wọ́n kọ́kọ́ sọ yìí pé àwọn kẹràátù mélòó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. na náà máa sọ ẹ wọ́n sọ kẹrọ àtù náà ńgbọ́ báyà sọ ìrọ́bù tọ́wà ń bẹ́ẹ̀ wọ́n sàlàyé lúgà èdè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kí tu náà ẹ lẹ́yìn ìgbà náà sọ àwọn bere tẹ̀síìrì gangan. wọ́n sì tún ṣàlàyé kí làwọn rí sí ọ̀rọ̀ tí àwọn sàbí sọ àbí táwọn sàbí ń sọ wọ́n ṣàlàyé ẹ̀ síbẹ̀. ẹ nínú àwọn tó ṣe léyìn náà ni àfáwọ Abu Ja'far an-Nuhasi wà àti Abu Ali al-Farisi ìpele ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn mufassirun òní òun náà ni àwọn tó ṣe pé wọ́n wá wòye sí àwọn tẹ̀síìrì tó ti lọ. wọ́n wá yí pé sísúmọ́ ń ṣẹlẹ̀ téèyàn bá ti ń kà á torí pé nígbà tí tọ́wárí bá sọ̀rọ̀ àtàwọn míì tó tó ti lọ ṣáájú tọ́wálẹ́yìn rẹ̀ wọ́n sọ nígbà wọn bá bẹ̀rẹ̀ ọ̀ wọ́n sọ pé àdìjáta ni fúlàn lágbájá sọ̀rọ̀ báyìí fún mi wọ́n wàá fi sánẹ́dù sánẹ́dù sí nígbà wọn bá wàá ka sánẹ́dù tọ́ǹkà bí èèyàn mẹ́wàá kó tó wá kọ̀rọ̀ tàbí tó tó wá fẹ́ mú mi wà tó tó ń ka déyàn mẹ́sàn-án kó tó bọ̀rọ̀ tàbí wá pé kò kíní yọ̀ ń jó súnyàn àwọn wá pa gbogbo sánádù wọn wá fẹ̀ kan parẹ́ ìkọ́lá ọdún abáàsì báyìí kọ́lá ẹ̀ eh, ọba káà báyìí táwọn wá ti sínú tíra wọn nìyẹn. ọ̀rẹ́ ṣe ọ̀rọ̀ ẹ àwọn wa sọ ma ráìtì ẹ ti wọn ẹ torí ẹ ló fi jẹ pé ẹlòmíì tọba ká ibùdó kẹsìrì ó lè tú. nígbà tó bá rí pé hadasa ni ni akibara ni gbogbo ẹ ni an fulan fulan nígbà tó bá ti pọ̀. torí ẹ ni àwọn àfáà mi wọ́n ti ṣe ìsọ̀rọ̀ ibùdó kẹsìrì. àwọn míì tún ti wọ́n tún sọmaráìsì fún kẹfìr sọmárì wọn náà ní pé kí wọ́n mú sánádù kí wọ́n mú kú so àti àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá jẹ́ tirẹ̀ tó bá jẹ́ repetition. lẹ́yìn eléyìí ló kan ìpele àwọn èèyàn kéde àwọn tó ṣe yí pé nǹkan kan ń bẹ nínú àdìọ́kàn wọn. nǹkan tó wá bẹ́ẹ̀ ọkàn wọn wọn wá táwọn báyìí kọjá kò ní ìgbà tó ló lé ní ká máa kọpa ilé yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ gbọ́rọ̀ ọmọ ọmọ dà á láàmú kò ní mọ tó bí ọ̀rọ̀ wọ́n ní ìjọba ẹ ńgbà téèyàn bá jẹ́ mùtẹ́sílà lápèjúwe tọ́wọ́ ajẹ́tọ́ wa rí ayé àtọ́tako àwọn àbídà rẹ̀ yóò gbìyànjú bóun ó ṣe tu òfin ní tako. nínú ẹni tíra wa tíra tíra tíra afa afa ńlá tíra ẹ eh, tíra kàṣáàfù yẹ ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àkídà ìdìbàlíyà. àkídà àkídà àkídà eh, ìdìbàlíyà àwọn mọ̀tẹ́sílà ẹ àgùnbọ̀ atọ́ka tí ń gbà tó bá yá ẹ eh, àwọn ìpele ẹlẹ́ẹ̀kẹjọ sí àwọn ìpele ẹlẹ́ẹ̀kẹjọ. òun náà làwọn tó ṣe é pé wọ́n já pápá pọ̀ nípa oríṣiríṣi ìmọ̀. wọ́n ní àwọn olóyìn ọ̀sẹ̀ tí wọ́n já pápá púpọ̀ nípa oríṣiríṣi ìmọ̀. ẹ ìmọ̀ tí kálukú wa já pápá pọ̀ jù ń bẹ̀. wọ́n ní ìmọ̀ tí kálukú wa já pápá pọ̀ jù ń bẹ̀. yọ wàá máa gbìyànjú kó ní lapa níbi ìtẹ̀sí tó máa gbìyànjú kó ní lapa níbi ìtẹ̀sí ẹ àfa wa àbú hajjan látòjúwe. wọ́n ní wọ́n àfa wa àbú hajjan أبو حيان سوسي tó البحر المحيط alibahru البحر المحيط في التفسير محيط البحر المحيط في التفسير اها يعني بيقولوا تو يكو تفسير فتا فتا ọjà pápá pọ̀ nípa ìmọ̀ náhùn àti sọ́rùkù. ẹ gbogbo ẹ tó dé lẹ́yìn rẹ̀ wọ́n máa ń kọ́ lọ wo tíra rẹ̀ ní fún tó sọ̀rọ̀ lórí náhùn tó ń bẹnu kọ̀rọ̀ àti sọ́rùkù ti mẹ́mẹ́. ẹ bẹ́ẹ̀ náà ẹ ṣùgbọ́n ìtàn olójú méjì ni. ìṣesí ìtàn olójú méjì ni. àwọn èèyàn tí wọ́n ti máa ń pàtàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀run àwọn àfẹ́ ìgbára lé wọn. wọ́n ìgbára lé wọn rárá. téèyàn báyìí jẹ́ pé bàbá ti wọ mọ́sálásí tí ọba ti wá àti ìtàn ní máa ń pa á pọ̀ jù fún òní gbàdúrà sí lọ́wọ́ ẹ̀. ọ̀yẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń pàtàn ẹnu dúdú mọ́ fún ti ń pa. ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn títí ń bẹ́lẹ̀ gan kì í sábà ní sánádù àbí díẹ̀. èyí ní chain of narration. torí ẹ̀ ló jẹ́ pé gbàtí sábà jẹ́ máa nẹ́dùn sallallahu alaihi wasallam àwọn afá àti gbìyànjú láti ti pé àdínní ìsìn lórí pé kí wọ́n kọ mà sábàtà fi sírọ̀tì nàbí sọlọ́lá àlùfọ́lá àti wọ́n sọ pé sọ̀híhù sírọ̀tì nàbí sọlọ́lá àlùfọ́lá èso nílẹ̀ nínú tàn ànábì wa sọlọ́lá àlùfọ́lá. tá a bá gbé ìwòye tí àwọn muhaddithun tí wọ́n ń gbé lérí ẹ̀gbà wa ọ̀rọ̀ tí a bá gbé lérí tàn ní tí ó sẹ́kù bóyá ni ó tó fifty pages mọ́. ọ̀sẹ̀ bàbá ẹgbẹ́ ìwé tó lè fi ó ń sọ nípa ìtàn. píríncípù táwọn ní mohadizu ti ń gbé kalẹ̀. àwọn píríncípù táwọn ní mohadizu wọn gbé kalẹ̀. lórí gbígba ẹ̀gbà wá ọ̀rọ̀. lórí gbígba ẹ̀gbà wá ọ̀rọ̀. tá a bá gbé lórí ìtàn tí ń bẹ fún ànábì wa sallallahu alayhi wa sallam. wọ́n ọ̀sẹ̀ kù ń bẹ̀ bẹ́ẹ̀ ni ó tó fifty pages mọ́ tí wọn bá dúró lórí ikú ìtọ́ bá fẹsẹ̀ nílẹ̀ nìkan làwọn kọ. ẹ torí ẹ ló fi jẹ́ pé ẹ ń bá jẹ́ pé ìsìbàárí ju tọ́ ẹ pé kọ́sà máa pàtàn ní. ẹ àwọn àfẹ́yẹ kà á fún. ẹ wo ẹ wo sọlá alibadúró alẹ́ iná mi ń tẹ̀lé yá ti wà dáa ẹ̀ ló tuntun bí a tẹ̀lé ni wọ́n fi pàdé ànábi wasala lọ́wọ́ àlè wasala lu Madina. ẹ ń tó súnmọ́ àti ànábi jù tí ń rí inú ìwé rẹ̀ òun náà ni àlè wá kéde. òun náà ni àlè wá kéde. àlè wá kéde. ẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ni Muhammad ẹ̀ẹ́ sahibu sira ibnu hisham. bẹ́ẹ̀ náà ni muhammadu ibnu hisham. tó ti kó ṣe wáá rí bẹ́ẹ̀ sanadu chain of narration rẹ̀ fún ọba kankan bẹ́ẹ̀ ó ti ẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ti ẹ̀ sí bẹ́ẹ̀. àwọn tí wọ́n fẹ́ ló ti wáá rí bẹ́ẹ̀ lọ sí ẹ̀jẹ̀. Imam Malik ọ̀rọ̀ rẹ̀ ti máa ń sọ nípa wá kí ni tó lé ni. àlùwákìdí ọ̀rọ̀ tó lé ni kì gba ọ̀rọ̀ rẹ̀ rárá wọ́n ti jọ lùgbà ni wọ́n ti jọ lùgbà ni torí pé yòó kọ ọkọ ìwé kan tẹ́lẹ̀ kọ́ wá ń sọ dítéèlì nípa ìtàn ànábì ádámù alẹ́ sọ̀lá sọ̀fẹ́ra. wọ́n ní ó kọ ìwé kan wọ́n sọ dítéèlì nípa ìtàn ànábì ádámù alẹ́ sọ̀lá sọ̀fẹ́ra. Imam Malik ọmọ sọ pé tá ń sọ tá ń sọ fún bolo ti gbà wá. táyà kura ni àbí àdìsí tọ́fẹsẹ̀ rinlẹ̀. ẹ torí ẹ̀ la sọ yìí pé àgbẹ̀sán ọ̀dà ló ń tọ́ba rinlẹ̀ nù Quran àti àdìsí àdìsí sallallahu alaihi wasallam òun náà ní ká fi tú Quran. wọ́n ní àgbẹ̀sán ọ̀dà wọn fún ẹ̀jú bá rẹ̀ nù Quran àti nínú ọ̀dà èyí tó bá ti yàtọ̀ sí yun èyàn máa gbọ́ létí ni èyàn gbọ́dọ̀ máa ti fẹ́ẹ́ bí èyàn lórí ẹ̀. nínú àwọn tí wọ́n tó àsìkò yìí tí wọ́n tún kọ́ tọ́yẹ pé ìtàn wọn fẹ́ kọ́ lápá nù wọn onáìlẹ́ńtà pé ní ní sọ̀rọ̀ tó lọ àsìkò yìí ọ̀sẹ̀ pé ọ̀sẹ̀ ti fọ́ lápá nù tẹ̀síọ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹlòmíín bẹ́ẹ̀ bá pé àgbọ́yé fífi ní ọmọ jù. ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ti pé àgbọ́yé fífi òun ló wọ́n jù. tí ọwọ́ afẹ́kọ́ ní lapa nínú tẹ̀síì òun. àwọn akẹ́kọ̀ọ́ pé kó lapa nínú tẹ̀síì tó ń ṣe. ẹ nínú wọn ni tíra tẹ̀síì Al-Qurtubi. ọlọ́run wọn ni tíra tẹ̀síì kúrúkù. ẹ ẹ nàá ń tẹ àlìjáàmì lulẹ̀ alijamiu li ahkami al-Qur'an. wọ́n ní alijamiu li ahkami al-Qur'an. ìdí ojú ni. wọ́n ní ìdí ojú ni o. ẹ kọjá pé tọ́ba ti mú mọ́tíálà ẹ̀yọ̀ kan péré tọ́ba ti mú àyà kan péré. wọ́n tọ́ba ti mú àyà kan péré. ẹ yọ sọ yìí pé iye ọ̀rọ̀ tó ń fẹ́ sọ lórí àyà ìrè. yóò sọ pé iye ọ̀rọ̀ tó ń fẹ́ sọ lórí àyà ìrè. yọ máa tó tẹ̀lé ra wọn tí ó ti sọ tán. àwọn àti tẹ̀lé tí ó sọ tán. olè olè olè gbé àyà yìí. ọ̀rọ̀ ojú kò fẹ́ sọ ń pa rẹ̀. yọ̀wọ̀ ajá ti lù ọ̀rọ̀ àkọ́kọ́. títí tí ó fi pé ogún tó sọ. ẹ̀ rẹ̀ náà ibùdó bí. tó ṣe kùrán. inú ṣùgbọ́n ẹ̀sìn làárọ̀ bí ṣáájú ẹ̀ pọ̀ ọ ṣáájú kúrútùbí pọ̀ ọwọ́ awo tíra rẹ̀ kọ́ sí i òun náà tó wá fi fún un ẹ̀ kúrútùbí ó gbìyànjú nípa lúbà dáadáa pẹ̀lú ògùn ọlọ́run nínú tẹ̀fsíìrì wa yìí. a gbìyànjú lórí pé mọ́ni àjọ àwọn méjèèjì yẹn iná là á tẹ̀lé pẹ̀lú ògùn ọlọ́run. mọ́ni hajj. ẹ nípa akọ́jọ́ yìí pé sábà ti mú àyà kan kákọ́kọ́ sọ yìí pé iye ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí ẹ̀ rèé. nípa akọ́jọ́ bá ti mú àyà kan kákọ́kọ́ sọ lórí ẹ̀ rèé ẹ àwọn àmà àtúntẹ̀lẹ̀ àwọn pẹ̀lú ògùn ọlọ́run. àmà àtúntẹ̀lẹ̀ àwọn ní ọ̀pọ̀ ẹ̀sìn. àǹfààní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o náà ní wípé yóò jẹ́ pé yóò wà compose. ọjà àǹfààní tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o lè pé ká kò ní jẹ́ kí ọ̀rọ̀ ọmọ pàmò síbi tí ò jẹ́ ẹ̀ka tẹ̀síìrì gangan. o ògùn ọlọ́run inṣàlá fọlọ́nkó fún wa sí i ọbẹ̀ ẹnu wọn tó yẹ pé philosophy àti lọ́jíìkì ló gbẹgẹdẹ ń bẹ̀. ẹ àti sọ fún wọn parí náà lánàá nínú wọn ni àfáwà fákùtì ní rọ́ọ̀sì. ọ̀rọ̀ fáwọn ṣàlàyé fún wọn parí nínú wọn ni àfáwà tí wọ́n dá lọ yìí. fákùtì ní rọ́ọ̀sì. fákùtì. Fakhruddin Farrozi tó ti tafsir tá à ń pè ní at-tafsir al-kabir àbí mafatihul ghaib ìdí méjì lé ní ọgbọ̀n ni ẹ thirty two ní thirty two bọ́ọ̀lù ẹ ẹ so nínú ẹ fi pé ẹ inú àkídà àṣà àyíra ìlọ́wà.

ọ̀n bẹ́ẹ̀ nù àwọn tó ṣe tẹ̀sí lásìkò yìí tó yẹ kó bídíà gidi gbé ni. lásìkò ta ni lásìkò ìwò lásìkò tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́. ẹ ti bá a sọ pé ìpìlẹ̀ ìpìlẹ̀ kẹjọ la wà. ẹ ẹ tó lè fún bídíà ni ẹ nínú wọn ní afáwa tàmásàrí nínú wọn lọ́wọ́ a. ẹ tọkọ nà wàá dúkùlù kẹlímì. nà wàá dúkùlù kẹlímì ó sì ní tíà lórí lúgà dáadáa. nípa èdè lárúbáwá àtiwájú ni. nípa èdè lárúbáwá àtiwájú ni wọ́n. ẹ ṣùgbọ́n torí èdè tọ́lọ́ ń fún tọ́mọ̀ ń dáadáa. tó ń ṣe ní èdè tí wọ́n mọ̀ dáadáa yìí. ó sì wà nú àwọn mọ̀tẹ́sílà. ọmọ inú àwọn ẹ ọ tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà láti ibi tó lè bá àfikọ̀ àti ìdààmú tẹ́sílà. ibi tó ti ẹ̀sùn wá burú sí. òun náà ní pé kọ́mọ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò ní sọ fún yẹn pé ọ̀rọ̀ mùtẹ́sílà ló sọ tí ó tún wá wọlé sí yẹn la tí àtidá mùtẹ́sí ló tún wá wọlé sí yẹn la tí yóò sì ní mọ̀. wọ́n ní ó lè jẹ́ pé bọ́bá ti sọ̀rọ̀ nǹkan àdúrà ni ó sì mọ́lẹ̀ tí ó fi gbalé sí. ó lè jẹ́ pé nígbà míì bọ́bá ti sọ̀rọ̀ nǹkan àdúrà ni ó sì mọ́lẹ̀ tí ó fi gbalé sí. torí ẹ̀ ló jẹ́ pé ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ mímọ̀ ọmọ kàtà ṣáàpù o. ẹ ó pè ní kàṣáàpù á ní akọ ẹkì tẹ̀síì ìdí ó sì ìdí ó sì sọ lójú pápá ìdí mẹnu kura ń tọ́lọ́ ń sọ kalẹ̀. ọsọ ni ó kọ báyẹn. àwọn ni ó sọ ló ń sọ yẹn. ẹ ṣùgbọ́n kọ́lọ́kọ́lọ́ mátà tí èmi ń sọ́wọ́ lábẹ́ rẹ̀ ni o. ọlọ́run kọ́lọ́kọ́lọ́ ṣe pàtàkì tí èmi ń sọ́wọ́ lábẹ́ rẹ̀ nígbà tí ọmọ sọ̀rọ̀ nípa àyà ọlọ́run tí í ṣe one hundred eighty five nínú àlọ́ ìmọ̀ràn. wọ́n ní nígbà tí ó lọ sí àyà ọlọ́run tọ́wà nínú sùràtù àlà ìmọ̀ràn àyà one eighty five ọlọ́run sọ pé famanso sí àánínárì wà ó ní ìlàlẹ̀ jannata fàkọ́lì fàá ẹ lọ́wọ́ ẹni tọ́lọ́ ń bá mú takété kú ò níbi iná. ọ̀rẹ́ mi ayọ̀ tó sọ pé tọ́lọ́ bá takété kú ò níbi iná. tọ́lọ́ mú jìnnà kú òbí iná tí ọ̀gbìn àlùfíàmà wà ó ní ìlàlẹ̀ jannata tọ́lọ́ ń wá fi kú sínú àlùjánnà bákàtú fa irú ẹgbẹ́ ti jèrè wájú ọlọ́ọ̀ni yẹn ó ti jèrè gbogbo sẹ́tó ti yẹn ó ti jèrè ẹjọ́ fi àlìkì yá mà ẹ nǹkan ló ń sọ nìyẹn nígbà tí àfa wa sàmásà ìjọ wa kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ó ní fàkọ́dí fáázà pé ìtumọ̀ kó ti jèrè. iná àdé pé fàkọ́dí àsọ̀dàlà olùkọ́ òzòlù mutlaq ètè èèyàn lè pè ní ìrètí jẹ láì láyà bínú kò ti pé fún un. ọdún pé ó ṣe fi pé nǹkan tí wọn lè fi jèrè ní èrètí jẹ ọdún pé fún un. à mọ́mọ́ sọ sọ́kùsọ. èrè ìrètí jẹ tí ò ní àyà bínú. ọdún èrètí jẹ tí ò ní àyà bínú. ó ti pé fún ẹni bẹ́ẹ̀. ó ti pé fún ẹni ẹ alimusana wuli kulli ma yẹ fún tubi yìí tó ti kó gbogbo èrè tí ọjà lálùkì àmọ́ tó ti kó sínú. tó ti kó gbogbo èrè tí ọjà lálùkì àmọ́ tó ti kó sínú. ẹ wàlá gáyàtà lili fọ́ọ̀tì wàrà ànàgá tìmí sàkàtì là kò sí ògóńgóri èrè kan téèyàn tó ń wá mọ́ téèyàn bá ti mórí gbọ́ kó níbi ìbínú ọlọ́run. ọ̀nà kò sí lóòótọ́ ní sàlẹ̀ ló ń kò sí ògóńgóri èrè kan téèyàn tó ń wá mọ́ tó pé ó ti kó níbi ìbínú ọlọ́run. ẹ máa fọkàn bá lọ kò sí èrè kò sí ògóńgóri èrè kan tí yẹn tó ń wá má lẹ́yìn ìgbà tó bá ti là kúrò níbi ìbínú ọlọ́run. kò sí èkóńgó èrè kan tí tó ń wá má lẹ́yìn ìgbà tó bá ti là kúrò níbi ìbínú tó sì là kúrò níbi ìyá ọlọ́run. tó sì là kúrò níbi ìyá ọlọ́run. ìyá ọlọ́run tó ṣe pé àtẹ́rí mọ́dì ìyá gbére ni. ìyá ọlọ́run tó ṣe pé ìyá gbére. ọwọ́ àlà fún bẹ́ẹ̀ àti ìdẹ̀kùn gbére ibi tọ́rọ̀ rẹ̀ parí sínú ẹ̀gbólóhùn rẹ̀ sọ́sọ́ yìí pé èrè jẹ tí ọ̀láyà fi kankan máa ń ló ti mú un ló torí òun. wọ́n ní gbólóhùn rẹ̀ tó ṣe pé èrè jẹ tí ọ̀láyà fi mú òun ni ó ti mú yẹn. bẹ́ẹ̀ náà sì yọ sọ pé kò sí kò sí ògóńgó èrè jẹ kan tó ń wá má lẹ́yìn ìgbà tó bá ti mórí bọ́ kúrò níbi ìbínú ọlọ́run àtìyá rẹ̀. wọ́n níbẹ̀ náà ni pé kò sí ògógóyè ìṣẹ́ tó tún wá mọ́ lẹ́yìn ìgbà tó bá ti mú kòbí ìyá ọlọ́wọ́. ìtọ́fẹ́ lò ńbẹ̀ yẹn. wọ́n ní ìtọ́fẹ́ lò ńbẹ̀. òun náà ni àkídà mọ̀tẹ́sílà. wọ́n ní dúró lórí pé láyé àti èèyàn lè rọ́ tó láyé àti lè

àwọn tí wọn bá ti dáadáa àlèkúnná ńtọ́jà jùdíjà jẹ́nà láti lè rìn jẹ́ fún wọn. òun lè ní pé ọ̀hún ṣe kí wọ́n bá ṣe dáadáa. àlọ́lọ́run sọ́nu Quran. ọlọ́run wà ní sọ lórí wọn rà sọ tó bá ṣe dáadáa òun náà ní pé èrè jẹ kọ́wà ìfẹ́ náà sọ wọn ṣe fún wọn. nílẹ̀ bí iná àkànú lè ń pẹ́ àbá ẹ̀ gbìyànjú lánàá kọ́ lílẹ̀ bí iná àkànú lè lọ́kùnà lílẹ̀ bí iná àkànú للذين أحسنوا منهم واتقوا أجر للذين أحسنوا الحسنى وزيادة àwọn tí wọn bá ń ṣe dáadáa ọlọ́run ní èrè ìtọ́jà jù iná láti tèrè ń jẹ fún wọn. ìtọ́jà jù ẹ láti tèrè ń fún wọn àlèkùsùn náà yẹ àgbo mufra ẹ ẹ akọ rẹ̀ ó ní alẹ́ hasan. wọ́n ní àdúgbò yà tó lòun fún akọ ẹ̀ ní alẹ́ hasan. bí ìgbà tó sọ yìí pé adina tábù rẹ̀ wá jẹ́ dúníyà. wọ́n ní ìgbà tó sọ pé adina tí àgbẹ̀ wá jẹ́ dúníyà. tó ní afudọ́lù kúdélá. afudọ́lù kúdélá. ẹ ẹ asanu lọ́sìnà. asanu lọ́sìnà. ó túmọ̀ sí pé sífà ni ṣùgbọ́n wọ́n ti pa bòlùkù rẹ̀ rẹ̀. ó túmọ̀ sí sífà ni lọ́wọ́ nílẹ̀bí iná akitadúlé tó ná wàzú yáadáa àwọn tí wọn bá ti dáadáa nílé ayé yìí níta fi tẹ̀sán fún wọn náà ní alẹ́ tó ná títọ́ dáa jù ó náà ní àjẹ́ náà wọ̀n. ọ̀nà àwọn tó ti dáadáa nílé ayé níta fi tẹ̀sán wọn náà lọ́wọ́ náà lọ́wọ́. iná ìjà dáa jù láti tẹ̀sán fún wọn òun náà ní àlìjẹ́nà ọlọ́run tí wọ́n ti àdá àlékún tó wá bẹ fún wọn tó tún ju àlìjẹ́nà lọ. ẹ àwọn àwọn tàbí wàá bèèrè lọ́wọ́ àdébí wa sọ́lọ́ lọ́wọ́ àlewọ̀ sọ́lá tó kí ni ziyada àti làlékún tọ́lọ̀ ń wí ó ní náà ní rírí ọlọ́run lọ́wọ́ afẹ́fẹ́ yóò yọ ọlọ́run lálẹ́kì yá mà nígbà tẹ̀ ń wo òṣùpá tẹ́nìkò òfin mọ́ tẹ́nìkò ní di ẹnìkan lórí tẹ́gbẹ́ kan kó tó di pé yọ̀rọ̀ lọ́run. ẹ̀ẹ́ àwọn ọmọọ̀rẹ́ tẹ́sílà rí rárá kò sì ti jẹ́rí kò sì ti jẹ́rí. làbá wa tó afẹ́ tó mọ̀ níbi ilé ìpínlẹ̀ wa ti rálì jẹ́ náà tó ti kẹ́ wọn lẹ́yìn múrùtẹ̀sílà ọlọ́mọ̀sán ilé ojú ìyàwó mọ́ ibi náà bẹ̀rọ̀ ìlà rọ̀bíyà ojú ìyàwó mọ́ ibi náà bẹ̀rọ̀ ìlà rọ̀bíyà náà bẹ̀rọ̀ àwọn ojú kan dòdòdó lálẹ́ kìyàmà tó pé mo pé. àwọn ojú kan dòdòdó yóò dododo níjọba alikiyama ìlà rọ́pìà náà bìrọ̀ wọ́n máa wu ọlọ́wọ́ bá wọn. ìyẹn tí náà bìrọ̀ tún ìlà rọ́pìà ilé ẹjọ́ máa wu ọlọ́wọ́. àwọn ojú yẹn ọjà ẹjọ́ máa wu ọlọ́wọ́. ìlà yẹn yọjà àrùkù járì. wọ́n ní ìlà yẹn yọjà àwọn ọmọ tẹ̀sílà sọ pé rárá. ìlà rọ̀bì ànájọrọ̀ tí wọ́n máa wù ìjẹ fún ọlọ́run. àwọn ìjẹ fún ni wọ́n máa wò. àwọn ní ìlà yẹn ara sí bí ó ni. àwọn ní ìlà yẹn ara rẹ ẹgbẹ́ gbọ́dọ̀ ẹ rahman tọ́tọ́ tó bá ti rọ̀bì kò máa tó ká ti báyìí. nínú tí wọ́n sọ pé wọ́n wọ́n ju ìyá ẹ̀ lẹ́sẹ̀ tí àwọn ẹ̀ lọ sí pàṣẹ ayé àdá ẹ̀ lọ́dún wọn kà sí ìlàkọ́lọ́. ẹ ẹ wọ́n sọ wọ́n sọ pé ìlàrọ̀ fi àná gíra títí ọmọ òun ìjẹ̀kùn ọlọ́run. wọ́n ní ọlọ́run tí wọ́n máa wọ ìjẹ̀kùn ọlọ́run ọ̀rọ̀ sọ fún sọ nítorí àjọ ọkàn ti fẹ́ fún ọ kọ́tà fẹ́ kú láti ẹ̀dùn kọ́tà wọnú kọ́tà jáde nù kọ́ án. ẹ̀ẹ́ torí ẹ̀ ló fi akẹ́kẹ́ yẹn máa sọ́ra pẹ̀lú àwọn tẹ̀síìsì bá ń kà ọmọ jẹ kó gangan sáfì ọba nílùú ẹ̀kọ́ tá à ń wí òǹgàn ọsọ kan gbà kan gbà wá tó ka tẹ sílẹ̀ mí yóò sọ ní ìjọba takora wọn. wọn ní ìwé ọmọ ọdún wa ní ọmọ ìfọdà sọ yìí á sọ fún wa tó bá ti fẹ́ sọ ń gbà ní àjọyọ̀ wọn. ẹ ẹnu èèmọ̀ ni pé àbá wa kan.

wọ́n ní nígbà tó ṣe rà fún àyẹ̀ yóò mọ̀ kó ti ta sídà ìtẹ́sílà sí. ọgbà rà àtúnṣe díẹ̀. ó rà àtúnṣe díẹ̀. ìgbà ìpìlẹ̀ ọ̀rọ̀ ti ní lápá ní ọ̀rọ̀ rẹ̀. wọ́n ní ṣùgbọ́n ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn ó ti ní lápá ní ọ̀rọ̀ rẹ̀. nígbà tó lọ́n sọ pé fàkọ́dì bá àbá wa sọ pé náàm bẹ́ẹ̀ ni ó ti jèrè. nígbà tí ọlọ́run sọ pé fàkọ́dì bá àbá wa ní náàm bẹ́ẹ̀ àbáwá bẹ yí pé èwo ni mi ń tóbi jù lérè jẹ ìbéèrè òmórí bọ́ọ̀kù ló ya ọlọ́run lọ. ọwọ́ ní àbáwá bẹ pé olóògùn tóbi jù lérè jẹ òun náà ṣé kí ni. tó tó kéèyàn òmórí bọ́ọ̀kù ló ya ọlọ́run. wàtò kó lè fi dárí sàlámì kéèsì ó ti wọnú inú ilé ọlá afọ àwọn ọmọ yìí pé zamasari ti fi àdúrà ìdìbò àlọ́ òdì ti mọ̀ òun náà bá bàtà àlà rẹ̀ ọkàn tuntun díẹ̀. wọ́n ti wọ̀ wọ́n ti fi àdúrà wọ́n ti ti mọ̀ kẹ́sẹ̀. ẹ̀ẹ́ nínú tí àtẹ mọ̀ ni o. nínú tí àtẹ mọ̀ ló bá dúró láwọn. ẹ òun náà ni aisharu tafasiri tí bàbá wa àlùfáà yìí tó ṣe. aisharu tafasiri tí a kọ́ àkọ́kọ́ lọ́wọ́ yẹn abubakar jazairi ẹ tó ṣe ní ajul muslim. abubakar jazairi. ẹ kọlọ ń kọsà àforíjì fún akọsà àforíjì fáwọn náà bàbá òfìrú rẹ̀ rárá kò fi rú yún rárá torí bàbá òsì ní mọ́tàbù wọn rárá níbi ẹtí ṣe wá àti ní mọ́tàlájà nàbí sọ́lá láàlú ọ̀sán àti mo fi kó mọ̀jì náà ni. nígbà tó tó lọ iná oṣù tó wà láyé ní ìfúnṣe wà sí ẹ torí ẹ jẹ́ kí ẹ gbọ́dọ̀ máa tọ́ra sí pẹ̀lú tí ọba máa kà nípa tẹ̀síì ẹlòmíì náà gba ẹlòmíì náà sọ̀rọ̀ ẹnu tẹ̀síìrì ẹ̀ ṣùgbọ́n afẹ́gbìyànjú àti parí ọ̀rọ̀ rí lónìí. ìpele ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn mufasirun. òun náà làwọn tó fi pé àwọn tó fi ẹ̀gbá ọ̀nà míì wọ́n bá sọ̀rọ̀ àwọn yẹn wọ́n wà ní àsìkò tá a wà yìí. wọ́n ní àwọn àwọn ronú lọ síbi ìtọ́jẹ́ wàhálà inú àwùjọ àwọn tọ́jẹ́ ìṣòro inú àwùjọ àti ń pa òṣèlú àti ń pa àwọn èèyàn tí wọn ò tẹ̀sìn ọlọ́run dáadáa wọ́n wá gbìyànjú láti ṣe tẹ̀fsíìr wọ́n wá fẹ́ kí ìyìnbó nílàpá nínú tẹ̀fsíìr wọn nípa èdè wọ́n gbéde dáadáa nípa ìmọ̀ gbọ́rọ̀ balẹ̀ ọlọ́run fún wọn máa ń sọ nípa ìwúrí ìgbẹ́ fún Islam lásìkò yìí ọlọ́run fún wọn lẹ́kùn ẹ̀ àwọn náà wá jẹ́ kí tẹ̀síìrì wọn kọ́ lọ lórí báwọn ẹ nínú ẹ ní tẹ̀síìrì sẹ́yìn kútùbù wà sẹ́yìn kútùbù wà. táǹkì ní fi ti láàlì lè kùrán táǹkì ní fi ti láàlì lè kùrán ẹ òun ó gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ nígbè kó lè tì ọ́ láti ọ yóò gbé kó lè ẹ òsibó ṣe fẹ́ ṣe ojú ọ̀nà tó ń náà rìn nípa ìwà níyà yóò ní lápá ń bẹ̀. ẹ anabi wa muhammad sallallahu Alaihi wa sallam ìlàjọ ń rìn pọ̀. ìlàjọ ń rìn pọ̀ ẹ gbogbo ìtọ́bàjẹmọ́ ìtùwàníyà àti ìdá àti àti sàlàmíyà àti ẹ tẹ̀bìlìgíyà àti tí wọ́n kú mọ́ ọjà lọ. wọ́n yóò rà ní pé ìtùwàníyà sàlàmíyà àti tẹ̀bìlìgíyà gbogbo ẹ̀ ló. àti tàdọ̀mùníyà ẹ àti jẹ̀mùníyà àti làjẹ̀mọ̀ gbogbo bí wọ́n yà lọ ẹni tó bá fẹ́ bá dáadáa pàdé wájú ọlọ́run ìtòkòtò olè lórí náà ní kí lórí ilẹ̀ nínú kíra ọlọ́run àti àgbọ́yé rẹ̀ kí lórí ilẹ̀ nínú súnà nàbí wa sallallahu alaihi wasallam níbi àwọn sàádé sọ níbi àwọn tí wọ́n súnmọ́ jíìlù àkọ́kọ́ pé ní wọ́n sọ lórí àyà kó fi sin lọ́hùn kó fi sin lọ́hùn ọ̀wá àti ìwọ fífọ́ tàǹfà ní gbogbo ìjẹ̀mọ̀ ìyá àti yàyàyà tá a wí yìí. lókùn ìgbà tí ọba ti takùtọ̀ lọ́hùn. ibi tó bá ti takùtọ̀ lọ́hùn má pé yí pé ẹ̀ kò ti ń bá wọn bọ̀ ti pẹ́ àbẹ̀wò náà já àbá kan nu wọn kọ̀ wá torí ẹ̀ wá dé pé ọ̀gbọ́n náà mọ̀ ti ń tọ́ ìtakùtọ̀ lọ́hùn. wọ́n ní ìtura takùtọ̀ náà ṣé wọ́n ti ń bọ̀ wá ní ẹ̀ tó tó lórí kọ̀ọ̀kan kálukú ní ọ̀lọ́ dúró fẹ́rẹ̀ wájú ọlọ́run. báwọn ẹja yìí. àní ẹni tó tó lórí kọ̀ọ̀kan báwọn ẹja yìí ni ọ lọ sírù sẹ rẹ wájú Ọlọ́run bẹ́ẹ̀ náà ni àwa náà kálukú ọ lọ sírù sẹ wá wájú Ọlọ́run ọlọ́run sì ní ibi ọ́ lè gbé sọ tẹ̀lé atanfánà lé ayé. àbọ̀ àbọ̀ tẹ̀lé mú un lákìní kan ọlọ́run ní ibi ọ́ lè rí lọ́tọ́ tẹ̀lé muhammadu sallallahu alayhi wa sallam orí yẹn ni ká dúró lé o ká má dúró lórí pé ká wá tẹgbẹ́ ká tó wá takò tọ́lọ́run àwùjọ àwọn ẹgbẹ́ yẹn ọjọ́ ìrànlọ́wọ́ lórí dáwà ni. lókùwà tí ẹ bá ti ń jẹ́ ìrànlọ́wọ́ lórí dáwà kọ́ ìdá àlìwọ̀lá wo ti bẹ́ wájú wa. àlìbárà wo àlìwọ̀lá wàlìbárà o ti wà wájú wa. àlìwọ̀lá wàlìbárà òun náà ni gbogbo èèyàn pátá àti mùsùlùmí wọn àtẹ̀sí ètè mùsùlùmí inú wọn. tọ́ba ń ti tọ́lọ́hún àjọ máa ti ń sì máa fún lọ́wọ́ lórí ẹ̀. tọ́ba ti ń tọ́ba takò tọ́lọ́hún. ìní bá dé ìdìní fún lọ́wọ́ lórí ẹ̀. bọ́lá nǹkan máa kọ́ wa máa ṣe o ẹ̀ kọ́ta mójúkò fún wa o wọ́lá àti wọ́lá àánú rẹ̀ wọlá títú rẹ̀ wọlá àánú rẹ̀ ẹ agbẹ́rin ìkejìléní ogún a ti ń lọ mọ́kànlélógún inṣàlá ẹ o náà ni wípé ká sọ̀rọ̀ nípa àwọn tẹ̀fsírì kọ̀ọ̀kan tó gbajúmọ̀ àti tí dúró lé lórí nípa tó pegedé ń pa ẹ̀ kálukú ló lé lórí. àti tí kálukú ló lé lórí pàǹtí pègede ń pa ẹ̀. àti tí kálukú ló lé lórí pàǹtí pègede. báwọn kan ti jáde nínú ọ̀rọ̀ mi tá a ti sọ lọ. àwọn kan ti jáde nínú ọ̀rọ̀ mi mo ti sọ lọ. àwọn ọmọ wọn ti jáde nínú ọ̀rọ̀ mi àwọn ọmọ wa ti sọ lọ. ẹ àwùlẹ̀ ni máa rí bí tiẹ̀ mọ́. ẹ tẹ̀síìrì fún sọ́nà méjì. wọ́n ti tẹ̀síìrì ó fún sọ́nà méjì ẹ asaru lẹbi sútẹ sírì yìí ni àbí ráàlù. ọdún sọ wípé asaru ló fi sútẹ sírì ní àbí ráàlù. ẹ asaru òun náà ní pé kẹfì kuran tu kuran. ọdún asaru ló mọ̀ ní ká fi kuran ká fi kuran. àbí kẹfì àdìsí tu kuran. àbí fi kuran. àbí kẹfì ọ̀rọ̀ àwọn tàbí àwọn tàbí fi kuran. àbí ọ̀rọ̀ àwọn tàbí jẹ́ pàkẹ́fì fi kuran kéèyàn ti gbọ́ kọ́wọ́ rẹ̀ òun lẹ́yìn ìgbà náà. àwọn àdìsí àwọn àtẹ̀síìrì báyìí ni wọ́n ń pè ní àtẹ̀síìrì bíi máa tó. ẹ àtẹ̀síìrì ẹlẹ́ẹ̀kejì òun náà ní tẹ̀síìrì bíi ráì yóò mú wá lọ àwọn ìta wíwù. tó nǹkan ni ọkọ̀ lórí kébùlù ẹ̀sìpírẹ́sì yẹn ti lọ. lórí kébùlù ẹ̀sìpírẹ́sì nínú èdè nínú nínú ìwòye àwọn èèyàn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn oníròrí sọ èèyàn ni ó gbé ti tẹ̀síìrì ẹ̀ ní mọ́kò níyà kò ní kò tó ti mọ àmì tẹ̀síìrì àyà kan sáyà kan nígbà míì. àdìgbò bíi àdìsí tu àdìgbò kọ́kọ́rọ̀ àwọn sàbí àbí àsàbí tu ẹ àwọn tẹfsir ìdẹ́gbẹ́ ní àtẹfsir ìbílẹ̀ màtó nínú rẹ̀ òun náà ní tẹfsir ìdí àfi tìtì Ibn Abbas al-Khabat wọn kò ní tẹfsir Ibn Abbas Ibn Abbas ò ní màtí bọ́lọ̀ ń bọ̀ wọ́n fẹ́ ṣùgbọ́n wọ́n kàn kó ọ̀rọ̀ rẹ̀ jọ́nà àwọn tẹfsir míì nínú ìdíyàgbà alásọ̀tọ̀ ibn abbas wọ́n á kó dọ́kítù kan náà wọ́n á kó ní tafsiri ibn abbas nínú tafsiri ibn masudi ló náà wà ntọ́wá lọ́sọ̀tọ̀ ibn abbas mi ń bẹ tí ọ̀fẹ́sẹ̀ rin lẹ̀. ìmí ẹ̀bẹ tí ò lè fẹsẹ̀ rin lẹ̀ àwọn onímọ̀ gbìyànjú lórí ẹ̀ síyàn máa rí kanú àwọn bàbá sírì yẹn. e ẹlẹ́ẹ̀kejì náà ni tafsiri ibun àtiyá bẹ́ẹ̀ náà ni tafsiri asamarkandi bẹ́ẹ̀ náà ni alìjáàmì ni tẹ̀síìrì tafsiri Qur'an táǹkì ní tafsiri Tabari. ẹ̀ tó ti bó ti jẹ́ kó ní àwọn àròrí tiẹ̀ tó fi ń sọ pé lè lọ́sẹ̀sẹ̀ dùnú ọ̀rọ̀ ìsúná tó pé tiẹ̀ ní oní pé kó mú ọ̀rọ̀ àdí àtọ̀rọ̀ àwọn sàábé àtàwọn sàábé kó mú wá láti túmọ̀ kọ̀rọ̀ hàn. kò sí ẹni kò sí ẹni ká tó jẹ́ kò sí tí ọ̀kà sínú rẹ̀ ò ní máa dùn. torí torí tí tírí wà ń tẹ̀ ní lọ́pàá kó dà lẹ́yìn ìdíjìrá ẹ̀ ńgbọ́ bá wá ń ka ọ̀rọ̀ ẹ̀ ńgbọ́ papòdà ní three hundred and nígbà tí wọn náà ń sẹ̀mí pẹ̀lú àwọn tí wọ́n wà ní two hundred plus yẹn bẹ́ẹ̀ ni ṣe dé lára rẹ̀. ẹ tọ́ba ti kiri. tọ́ba ń ka ìwé tọ́ba ń ka tẹ̀sí nìyí. yọ wà á dàbí ìgbà tí èèyàn ń sẹ̀mí pẹ̀lú àwọn tí wọ́n ń sẹ̀mí lẹ́yìn two hundred yìí àtẹ̀yìn ìdíjìrá. ọ ní àgbà yìí pé ọlọ́run ẹ̀hẹ̀n àwọn èèyàn ti gbọ́ yé bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni òun kò ọwọ́ àti sọmaráìsì ẹ̀ rẹ̀ ló tún wá jẹ́ ti mẹ́rin. bẹ́ẹ̀ náà ni àdókòrò ni mansour mo ṣàlàyé fún yín tẹ́lẹ̀ tí imam abdulrahman sayo ti dé. abdulrahman sayo dé ẹ nínú nínú àwọn ará misra ni ẹ nínú ẹni tí wọ́n sọ yìí pé ọkọ̀ ìwé pọ̀jù nínú islam abdulrahman sayo dé yọjọ nọ́mbà one. ọ̀sẹ̀ tó ń gbé ọkọ̀ ìwé pọ̀jù ní islam àwọn àbá àti sáìtì rẹ̀ níbi pé à táwọn bá jẹ ìṣirò péjì sí gan ó ti ju ọjọ́ orí rẹ̀ tó tó lé ayé lọ. mélòó wa péjì mélòó wa ní kọ lójoojúmọ́ tó fi wá bọ̀ tó tó báyìí. tí èyí ti ṣe pé bí wọ́n ṣe ti gbàrà náà ló ti dà bá àti ti ń kọ̀ wò máa lùbáríkà ọlọ́run ní bí máa ti bẹ́ẹ̀ tó bá wù. torí ẹ̀ ló fi jẹ́ pé ìgbà míì àwọn ọmọ mi máa ń sọ pé ó lájẹ́ pé bóyá nú àwọn ọmọ kéwù rẹ̀ ń kọ́ kí n kàn ń sílé títí wá sáì sí i. bá rí ọ̀pọ̀lọpọ̀ síra rẹ̀ nítòótọ́ yọ ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń lọ́kọ̀ọ̀kan rẹ̀ orí àwọn fíìkì rẹ́fẹ́rẹ́ǹsì síra wọn ìsúlùbù rẹ̀ ọ̀nà tí gbà àkọsíra tí máa fi kàṣọ àkọsíra ó sì rìflẹ́tì ní síra tó lé ní hundred ní hundred ẹ tó bá dé lójú òkòrò síra lọ́ba kó síra jọ àtúbọ̀tán rẹ̀ ní pé yóò rí pé síra àdọ̀rà mọ́tì sàyóòtì lọ́pọ̀ jùlọ ní o. kò sí fáńdì kan nínú fáńdì ìmọ̀ Islam tí ọ̀pọ̀ tó àgbà yìí. ẹ̀tọ́ sọ̀rọ̀ ń pa at least ìmọ̀mọ́tìrà rẹ̀ méjì lórí tẹ̀síìrì. tọ́ sọ̀rọ̀ ń pa olómù ti lọ tọ́ba ń ka àlè ti káànù ọkùnrin tí ọmọ ìṣúwé lórí àtúbàbù nùdùn ojúkọ sí àbáyé lórí ìjáàdù kura ojúkọ sí àbáyé. kọ́lọ̀ ń kọ́kọ́ ọ̀run kẹ́ ẹ àwọn tí a mi bẹ tí sùúrù tí tó máa dá fọ́nù àwọn tíra rẹ̀ lọ́jọ́ pé àwọn tí wọ́n ti rìsáàtì sí ìwọ́n tó máa sọ pé ẹ̀ tọ́ dáàbò ẹ̀sìn yìí náà ní Abdulrahman Fayudi àwọn òrùkí mọ́ wọ́n ní ẹ ń bá fẹ́ tìwádìí bóyá tí àwọn fìfún ń bẹ láyé ó fi ẹ̀jọ́ àti lọ sọ́dọ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ tí ń bẹ ní ẹ̀ nísàlà tí ń bẹ ní jíìmù. ẹ̀ tí ń bẹ ní tí ń bẹ ní àtìyù ẹ̀ ìlú rẹ̀ nìyẹn ẹ̀ bọ́lọ̀ gbọ́kọ̀ nkẹ́ bẹ́ẹ̀ náà ní pátí olùkọ́dé ní tíṣà òkà ní sí bó ṣe jẹ́ pé òun ló ń kó méjèèjì pọ̀ ni màá sórí àti ráàyè òun kó méjèèjì pọ̀. àdìwájú bàyá ni ṣé muhammadu laminu ṣe ń pín bí. oní àwọn àni tẹ̀síìrì fìlì màá tó. ṣùgbọ́n àwọn tó ṣe é pé wọn ò síwájú ráàyè làwọn kan gbé wájú. àwọn tó ṣe wípé. àwọn tó ṣe wípé asáwù síwájú ráàyù wọn kọ́ sí síwájú ẹ̀ iná làwọn tẹ̀síìrì bíi sàmáṣàrí sáàbù ní kàṣáà. bẹ́ẹ̀ náà ni àtẹ̀síìrì kẹ́bíìrì ti fákùndínì rọ́ọ̀sì bẹ́ẹ̀ náà ni tẹ̀síìrì násábì tọkọ́mọ̀ lọ́dọ̀ wá bí táàgbé ni madari kù tẹ̀sí náà ni tẹ̀síìrì káàzín táàgbé ni lubabu tàwíl bẹ́ẹ̀ náà ní tafsiri àbí Hayyan káńtó ní al-Bahrul Muhit lọ. bẹ́ẹ̀ náà ní tafsiri al-Baydawi káńtó Anwarut Tanzil. bẹ́ẹ̀ náà ní tafsiri Jalalayn ti jalalu diini muhalli àti jalalu diini sayuti tiɲɛ se ɛ torí adagbe wọn ti jẹ jalalu diini náà ni wọn fi ń pè ní alijalaalayi فهم تفسير الجامع لأحكام القرآن فهم روح المعاني في أفوادوس فهم تفسير أبي سعود أبي سعود كان في إرشاد العقل السليم إرشاد العقل السليم إجماع قرني ومن قابلاغة المناسبات nípa bàlágà àti munasabat yẹn pé àtikọ̀ láàrin àyà kan sí kejì ẹ ó kún bẹ̀ dáadáa ó kún bẹ̀ dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ láì kan tọ́ba sọ èyàn lè fi mẹ́wàá sàlàyé ẹ̀ ẹ̀ agbọ́nrin ẹlẹ́ẹ̀kọ́ kàn dín ní ogún ẹ òun náà ni jawaasul ishtigali bi tafsir pé ẹ ẹ ọlẹ́tọ̀ kọjá pé ká kọ́ ẹ̀ ojú pẹ̀lú mímọ́ ti tafsir ẹ ọba tẹ̀rí àmúkámọ́ ti tafsir ìtòjá amẹ́lẹ̀ ìwọ pé inú àdánwò àsìkò yìí òun náà ní báwọn kan tó ń sọ pé ẹ dídí àti tafsir ti dé. nínú àdánwò gbà yìí àdánwò gbà yìí pọ̀ nínú àdánwò gbà yìí inú atẹ́kùn tó fẹ́ wá bá jẹ̀ ni ó ti fẹ́ fẹ́ lọ. ọ̀fẹ́ dùn wọ́n lọrin kọ́ ya wọn tó dé mọ́lé. ìjọba gan náà tó dá sí ìjọ àgbẹ̀rẹ̀ fún rẹ̀ ta gbangba mọ́. ètò náà fẹ́ràn yọ ọmọ pé ìlú ìbàdàn ìlú àwọn onímọ̀ ni. atẹ́kùn ìdí ń fẹ́ràn tẹ́wọ́ náà bọ̀ àwọn ìgbé ìlú ìbàdàn ìlú àwọn onímọ̀ ni. atẹ́kùn táwọn afáàbà náà yìí náà fẹ́ dùn bọ́ bá yá tó ní òfin mọ̀ yìí pé tó ń sọ ọ̀rọ̀ ni àwọn tí a jẹ́ ní ìsáájú náà àwọn sàbí ànábi wa sallallahu alaihi wa sallam wọ́n pín sọ̀nà méjì nípa mímọ sọ̀rọ̀ nípa tẹ̀sí mímọ ọ̀rọ̀ ti mẹ́nu ìpín alákọ̀ọ́kọ́ nu wọn ọ̀fọ̀rá alẹ̀ fún mímọ́ sọ̀túnmọ́ sí bẹ́ẹ̀nu Qur'an. àwọn yìí ló sì pọ̀ jù nú àwọn sàdó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ láàyò sọ̀rọ̀. àwọn kan bẹ tó kí wọ́n kóra dúró. wọ́n sọ pé wọ́n ni ṣùgbọ́n nítorí pé ká sáyé pé ká mọ̀ kó sínú ẹsẹ̀ sójú mi kì í kú fẹ́ pọ́ọ̀tù. nígbà tí yẹn bá fẹ́ pé ọmọ jẹun lówó kan tọkọ ọlọ́pàá fún ọ ẹwà adétọ ọlọ́pàá abẹ́ ẹbí kóòtù ni abẹ́ ẹbí kóòtù kọ wá ní ìjẹ tí ma ìjẹ títí ẹni rárá sàlàyé kò sí dẹ́nà kò yé mi torí pé tí ìbá ti pé gbàtọ́ ọlọ́pàá wà mú mi ìrírí rárá. tí o ń sìn sí ọ̀bà rí ẹlẹ́rìí lórí pé ọmọ á. o ti o ti ba gbogbo kéèkì yẹn dẹ́nu yẹn. torí pé kéèyàn tó lè sọ pé ìyẹn jọ díìlì pọ̀. ọ gbọ́dọ̀ ní tẹ́ ẹ ti jọ mímọ̀ gbọ́dọ̀ wà. nígbà tó wá sọ kò tiẹ̀ mọ̀ rí rárá. tó o ti fi rẹ̀ bọ́ ọ̀ mọ̀ rí rárá tó ní òbí mú ẹ̀rí tí ó fi pé àwọn èèyàn tó mọ̀ mọ́ ọ tí ò mú wá. ọba kéètì jẹ nìyẹn ẹ òṣojú mi pẹ́ńkọ́ọ̀tù ọmọ bàbá tí ló sojú rẹ ó di fún ọmọ ọmọ rojọ́ ẹ ntàwọn kan ṣe nìyẹn nípa nípa nípa Quran wọn nígbà táwọn bá tún ti sọ̀rọ̀ nípa rẹ àwọn ò ní dẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ ń bá sọ̀rọ̀ ń pa rẹ̀ wọn ò gbé ọmọ sọ ń pa ẹ̀. ṣùgbọ́n kí làwọn ẹlẹ́ẹ̀kejì ń gbára lé àwọn tí wọ́n kóra dúró. ẹ̀ náà ni àdìsí tọ́wọ́ alásọ̀dọ̀ Aisha kọ́kọ́ yọnu sí i. ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ó ní òjijì ọlọ́run sallallahu alaihi wasallam lam yakun yufasiru min al-Qur'ani illa ayin bi adadin alámọ̀húnná ìyá òjòbìrì ó ní òjijì ọlọ́sọ̀lọ́lá àdìọ́sálà kì í sábà sọ ìtumọ̀ àyà kùrán. àti àwọn àyà tó ń ka wọn mọ díẹ̀ tó jẹ́ pé ìgbèrú lọ sàlàyé ẹ̀ fún ẹ hadithi yẹn abu yaala ni wọn lọ gbà wá ní musnadu rẹ àti bàtà àti bàzà àti àbáwá ní bàzà ẹ abákan náà ló sọ pé ọmọbẹ nínú ẹgbà wá yẹn ẹni tí ọmọ tẹrin lẹ. ẹ nínú ẹni tó gbà wá òótọ́ òótọ́ ńlẹ ìgbọ́rọ̀ rẹ̀ kìí fi wọn sí pé àdìsí abisẹ̀rí àdìsọ lẹ́ni. káti ẹ̀ wá pé ọlá làáfíà àwọn onímọ̀ gbélé pé nípa àwọn nǹkan tó jẹ́ ìmọ̀ ọ̀pọ̀ lọ́nbẹ́nu Qur'an nípa àlìjẹ́nà àti dídèlì dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa afárá àtìrásì nípa àwọn tí ó ṣẹlẹ̀ tí ó fi àlìkìyà mọ̀ òsì ọlọ́run sọlọ́lá àlè ọ̀sọ́lá kò ní sọ nǹkan kan parẹ́ àti jìbìrì bá wa kọ́ ọ. lọ́wọ́ a fi mọ̀ ẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún bára lé òun náà ní àdìsí ibùdó àbá àti bọ́lọ̀ ńkọ́ yọrọ sí i ó ní òjijì ọlọ́run ọ̀sọ́ yìí pé man qala fil Qur'ani bi ghairi ilmin falyatabawwa maq'adahu minan nar ẹ̀ bá sọ̀rọ̀ nípa Qur'an láì ṣe kó nímọ̀ sí ẹ sọsọ pé nǹkan ìfẹ́ nu Quran àbí bí Quran ṣe wílé tí o sì nímọ̀ sí bẹ́ẹ̀. irú ẹni bẹ́ẹ̀ kọ́ sí amọ̀ fóun ní ìjókòó kan náà fi Imam Muhammadu lọ́gbà wa àti Tirmidhi àti Nasa'i àti Ibn Jarir Tabari Nasa'i àti Ibn Jarir Tabari Tirmidhi sọ pé hadithun hasanun sahih bí hadith yẹn ọ̀fẹ́ tẹ̀lé lẹ̀ ẹ̀ ṣe tí mo àti pé ó ti fi òǹdèdè yí pé dìgbèrè ẹ̀mí tí o sì ní màsí bẹ́ẹ̀ pé gẹ̀ẹ́yì ni yóò níwọ̀ sí i o. ẹ àfa wa tó ṣe tó fátólẹ̀ ahawa bì í. àfa wa tó yà wọ̀ yìí. tó ṣe tó fátólẹ̀ ahawa bì í. tó ṣe tó fátólẹ̀ ahawa bì í. alùbárà kúrì. alùbárà kúrì. ẹ nínú nígbà tó ń ṣiṣẹ́ ru ẹ súnámù tìrìmìtì nígbà tó ó débi ọ̀rọ̀ yìí. onígbà tó ń ṣiṣẹ́ ru súnámù tìrìmìtì onígbà tó sọ pé máa ń kọ́ ọ́ làbílẹ̀ pé máa ń kọ́ ọ́ làbílẹ̀ kùrán ìdí wọ́n máa nà. ẹ bá tó yẹ kí ọkàn fìdí ọkàn ọkàn fún àbáwáni lórí àyà Quran àbí ń pa ìtumọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni àdìsí bá wí. nípa gbólóhùn rẹ̀ àti ìtumọ̀ rẹ̀ ẹ bàbá ti di bi Quran yọ ọkàn fún náà ni ẹ tọ́ba ti di ìtumọ̀ kò ní kò ní ní rẹ́pẹ́sì yọ ọkàn fún náà ni. oní náà ni àdéhùn yìí ń bá wí nínú ẹgbàá wa mi fún àdéhùn yìí òjijì ọlọ́run sọlọ́lá àlùwọ̀ sọ́lá ń sọ pé máa ń kọ́ làfẹ́lẹ́ kóra á níbi ráàyè yìí fàlíjì àtàkà wo àwọn sàádà omi náà ẹ bá sọ pé ìròrí rẹ lásán níbi ń sọ̀rọ̀ nípa Qur'an níbi ń sọ̀rọ̀ nípa Qur'an ó lè jẹ́ pé gbólóhùn àbí àbí fífú. ó lè jẹ́ gbólóhùn àbí ẹ kọjá àti rẹ̀ tó ti ní ìjókòó tó fi jókòó nù ná. ẹ nínú àdìsí náà tó wà látọ̀dọ̀ dúndú nípa àdìsí náà tó wà látọ̀dọ̀ dúndú. àdìsí ń ta aṣọ lọ Ibn Abbas ló gbà wá ìdúndú gbọ́gbà wá. ọ̀sán tó máa ń kọ́ la fil Qur'ani bi ra'yihi wa asaba faqad akhta ẹ bá ṣe é pé o fi làákẹ́rẹ́ lásán sọ̀rọ̀ nípa Quran. ó sì ṣe déédéé òdodo ibi ọ̀wà ló Quran tó sọ àbúrò ṣe déédéé òdodo wájú Ọlọ́run. ẹ irú ẹni bẹ́ẹ̀ bàbá mi á sọ ti tàbí dé. yẹn kó ti lẹ́tẹ̀ ẹ̀ torí pé ó gbóyà láti máa mú àbá wá lórí kọ́ńtẹ́ǹtì kura. ẹ irú yẹn irú àdìsí báyìí ẹ làwọn onímọ̀ sọ yìí pé ẹ bá jẹ́ pé ọpọlọ rẹ̀ lásán níbi sọ̀rọ̀ nípa tẹ̀síìs làwọn àdìsí bá wí. gbogbo ẹ ti ń ṣe tẹ̀síìs kọ́mọ̀ sọ́ra kọ́mọ̀ rántí àtúbọ̀ tán. ibi tí mo rẹ ọba dé mọ̀dálé ń pa rẹ̀ ilé ìtumọ̀ sí pé kò sí ìwọ mi kéèyàn ó ti tẹ̀ sí ìtumọ̀ gbọdọ̀ jẹ́ pé máa sọ̀rọ̀ pẹ̀lú agbárí lásán. ọgbọ́dọ̀ dúró lórí mọ̀ látòjúwe. bàtà lómi ìfẹ́ ti gbólú ọlọ́run sọ ibi wà á pé iná sàmúdà iná kọ́tàmù sọ̀rọ̀ sàǹfà bọ́làmù bíyà ọlọ́run ní afún àwọn sàmúdà afún wọn ní agbóra fún mi mùsùlùmí tàn tọ́jẹ́ ohun àmì tó bójú hàn látọ̀dọ̀ ọlọ́run fàbọ́làmù bíyà wọ́n sì tàbùsí sí kinní yìí. àfún wọn kí ni abúra fún mi mọ̀fìsirọ̀ ta tọ́jẹ́ ẹ̀rí tó fojú hàn. tọ́jẹ́ pé ẹ̀rí tó fojú hàn. bàtọ́lá ló fi ha wọ́n wá tàbùkù sí i. wọ́n wá tàbùkù sí i. ẹ tí ó tu. wọ́n nínú ní tiwọn. ó ní tó ṣe pé mọ̀fìsirọ̀ ta tó lójú tí kì í tẹ̀sẹ̀rì bí ọ̀rọ̀ sọkúsọ nìyẹn. ẹ irú yẹn kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa sọ bẹ́ẹ̀ nípa Quran. ẹ bẹ́ẹ̀ náà ni gbólóhùn ọlọ́run tó sọ nínú Suratu Nisa. wọ́n ní bẹ́ẹ̀ náà ni gbólóhùn ọlọ́run bára tó sọ nínú Suratu Nisa. àyà seventy nine. àyà seventy nine. ọlọ́run sọ pé máa aṣọ bákàmí ni hasanati nfa mi náà lọ́ọ́ wàmà asọ́bàkà mi ń sẹ́yí àti fami naflik wà á sálínà kàlínà ti rọ̀súlán wákàfà àbílá ìṣẹ̀lì dáa ọlọ́ni ntọ́ba bá ọ níbi nǹkan dáadáa lọ́mọ pé látọ̀dọ̀ ọlọ́run ló ti wá. látọ̀dọ̀ ọlọ́run ló ti wá wò ní ìsọ̀rọ̀ ṣé ìjọba bẹ́ẹ̀ ní dáadáa àbí sábà kó bá bá ẹ lọ́lọ́run ló ti wá. wà má àtọ bákà mi ń sẹ yí àti aburú tó bá ṣẹlẹ̀ sí ọ fàmí náfíkà látọ̀dọ̀ rẹ ló ti wá. nígbà nígbà tí ó tu ó ní ajẹ́ pé ẹ ó tu dáadáa látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n aburú àwọn èèyàn ni wọ́n ń ọ̀rọ̀ ọ̀fọ̀ púpọ̀ nìyẹn ìtọ́lọ́run sọ ní pé ìwọ tó ń sọ ọba rí láì dá màtúwọ̀ ló ṣe okùnfà rẹ̀ o. ẹ ìtọ́lọ́run sọ nu àyà yìí. ẹ ọlọ́run tó ń ṣàbójúkú ò níbi ọ̀pọ̀lọpọ̀ ní òde kí àtọ́lọ́run fi jẹ́ ó tó bá wọn. ọlọ́run tó ń ṣe àbójúkú ò níbi ọ̀pọ̀lọpọ̀ kẹ́bọ́lọ̀ ti sọ́dọ̀ sọ nínú àyà mi wàyà wá kẹ̀kẹ́ ọlọ́run tó ń sàmójúkò bí ọ̀pọ̀lọpọ̀ ni tí a bá ṣe ọdúnwó lọ tí a bá ṣe ọdúnwó lọ àbólúwọlé rẹ àbí wọn tó rẹ lásìdẹ́sì àbọ̀ fẹsẹ̀ kọ àbá ìtàn sí ọ kọ́kọ́kọ́ máa kẹ́sìn ara rẹ sí inú ẹ̀sẹ̀ tó ọ̀dá ọlọ́ọ̀fin bí ọ ìtọ́lọ̀ ń kúkúrú sí ọ o. ẹ ọlọ́run wa mójú kò bí ọ̀pọ̀lọpọ̀ ní òjò ọkọ̀ jù bá ń lọ. nígbà wa sọ pé ńgbà bá sọ pé ọlọ́run ti ṣe dáadáa ìyẹn ní ṣèkà pé ìkà ni ọgbọ́n alátọ́jú yẹn bọ̀ alátọ́jú náà ọ̀sọ̀tọ̀ púpọ̀ lọ. àyà ilé ìtẹ̀wùsí náà ìlàtò yìí àyà tó ṣáájú ẹ̀ gangan nu sọ́tù nìta tọ́jà ọlọ́run ti ṣàlàyé يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ọlọ́run bá sọ wípé ayé náà máa sàkúrú yòdìrí fún mímọ́ òkú yòówù tẹ́ ẹ bá wà ikú ọ̀wà á bá yín. ikú ò ní bá ń sá fún un nígbà bá ń sá fún un ọ̀n sá lọ bí tí ọlọ́run ti kádàrá ilé ìgbẹ́ ní kùtì rẹ̀ ó ti ṣẹlẹ̀ ní. nígbà àdúrà wà wájú kéèyàn fẹ́ wọkọ̀ lọ mọ́kà nígbà àdúrà wà wájú yẹn kọ́ fẹ́ àwọn wa ni ẹjẹ kẹkẹ bí wọn ti ń bà mí. ṣé àìwọ rẹ àìwọ rẹ ni ọ̀wá ní jẹ́ òkú ni. àbí àìwọ rẹ ni ò ní jẹ́ òkú kú ti bàálù. lọ́lọ́run bá lọ́wọ́ bàálù kó kú bẹ́ẹ̀ ètò tó ti di láàrin kò ní wọ̀ láyé rẹ ọlọ́run ti fi ọdọ́ wa ṣéèjì kan ni wọ́n wàá gbé ọwọ́ bẹ̀ tó ní mi sọ̀rọ̀. ẹ̀ẹ́dẹ́ ẹ̀yin náà máa takú nú ìlérí kó mo lè mọ́ òtù ẹ̀ ibi yòówù tẹ́ ẹ bá wà ikú ọ̀wà bá yín bẹ́ẹ̀. wàlá òkúńtò ń fi burú di musa yíyáda kódà kẹ́ ẹ wà ní orí pẹ̀tẹ́ẹ̀sì tó ga fíofíó. wàyí tòsí gbogbo hasana tó yá kúrò àbílí mi ní ìdílá àwọn káfíìrì tí dáadáa bá ṣẹlẹ̀ sí wọn wọ́n sọ pé ilé ìlọ́dọ̀ ọlọ́run ló ti wá. wàyí sòṣèlú ń tẹ iye àtúnṣe ẹ̀kọ́ ló àádùn ní ìgbà sábúrú bá wá ṣẹlẹ̀ sí wọn wọ́n sọ pé ìwọ Muhammad sallallahu alaihi wasallam ìwọ lọ fà á o wọlé kò lómìnì ìlànà sọfún ọtún gbogbo ẹ àti sọdá àti tí ọdá lọ́dọ̀ ọtún látọ̀dọ̀ ọtún tó ti wá. fàmà lè ha wùlà ìyẹ̀káwó mi láyà ká lùhùn ẹ̀yẹ kọ́wó náà kàdé ta kí lọ́kọ́ lù wá wí ìyẹn bẹ́ẹ̀ fún òde ẹ̀gbọ́ ọ̀rọ̀ yìí ẹ ìtumọ̀ àti pé kéèyàn sọ yìí pé ẹ àti dáadáa kan burú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá nínú ìgbàgbọ́ ìsìlámù mi. ìwà lọ́dọ̀ ọlọ́run ní pé ọlọ́run mọ̀ sí ó sì yọ̀ǹda yìí pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí yóò ti gbọdọ̀ mọ́ ṣẹlẹ̀ bọ́lọ́run ti yọ̀ǹda. ìwà lọ́dọ̀ ọlọ́run ní pé ọlọ́run wa sallallahu alaihi wasallam tọkọ wa òun náà ní kí wọn lọ sọ ibi wà sàrò láàlú lọọ fún ilé ìṣeré Ọlọ́run nínú òṣùjú ni pé kéèyàn mọ̀mọ́ fi aburú sí wọ Ọlọ́run. kéèyàn mọ̀mọ́ fi aburú sí sójú ọlọ́ọ̀lọ́ nínú ẹ̀kọ́ ni nínú ìtìjú ni ṣùgbọ́n àti dáadáa àti tó burú nínú kádàrọ̀ Ọlọ́run ọ̀dọ́ Ọlọ́run gbogbo ẹ̀ ti wá nígbà tá nàbí wa sallallahu alaihi wasallam ń sọsọ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ orúkún mẹ́fà gbàgbọ́ nínú àdéhùn Jibril. oníwà tó mẹ́nu bìlẹ̀ kọ́dá ni kó onígbàgbọ́ tí kádàrá ọlọ́run. kẹ́rì yìí wà sáré ní min Allah ta'ala àti tó dùn mọ́ àti tí dùn mọ́ látọ̀dọ̀ ọlọ́run. dáadáa ṣẹlẹ̀ àti sọ́kùn ọ̀tọ̀ ẹ kí túmọ̀ sí pé bí wọ́n bá máa túmọ̀ kuran kọ́ mọ̀ máa tún fẹ́ nú. gbogbo ẹ̀rí tó wá lórí pé ẹ ẹ mọ̀ká ìròyìn pẹ̀lú máa ti tẹ̀sí ó túmọ̀ sí pé ẹni tó bá ti kí ìfẹ́ nú nílò ni. bóòlù èèyàn ṣe ní túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run kò sí ọlọ́run túmọ̀ rẹ̀ báwọn tàbí sallallahu alaihi wasallam àwọn tàbí náà tó tún báwọn ẹ̀mí ẹjọ́ wà pọ̀ bóòlù ọ̀sẹ̀ wa bóòlù ọ̀sẹ̀ wa jẹ́ ta ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run. ọlọ́run gan ti péré lẹ̀ fún wa ní sọ́wọ́sọ aláìmọ̀ràn nínú àyà kékeré mẹ́ẹ̀. ìfẹ́ kùránì gan ọ́n wà bùkátà àti tútù. ọlọ́run bá fẹ́ ṣe wọlé tí àǹzálà alẹ́ kàlìkìtà. منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات الله بالله sọtìrà kalẹ̀ fún ọ ọ̀nbẹ̀nbẹ̀ àwọn àyà tọ́lọ̀ tí wọ́n ṣe péjéké téèyàn gbàgbọ́ yìí rẹ̀ tí ò mú ojú lọ́wọ́ rárá. ọlọ́run ní wàá wọ́n kárò mọ́tàjà á bí ha àwọn míì bẹ̀ tó ikú ìrújú yẹn ọwọ́ àpáṣánà ntó kílíà àtẹnìkan kò kílíà àtẹnìkan. ọlọ́wọ́ aṣọ pípa àmà lẹ́mí nàbí ìṣòro bí ní ṣe é gún àwọn tí ìtẹ́ríkò mi òdodo bẹ́ẹ̀ nu ọkàn wọn. yẹ̀wù ni àjọ fi kúlù fìhí mọ́rọ̀dún fàgádà òmùlá òmùrọ̀dá yẹ̀wù ni àjọ àárẹ̀ bẹ́ẹ̀ nu ọkàn wọn irú àwọn yẹn fàyà tẹ́bi irú náà máa ń taṣà bá a mi nínú wọ́n wàá máa pápá ìlú dùn ni wọ́n máa rúbè ni wọ́n máa rúbè. ẹ ẹ báwọn báwọn ẹjọ èèyàn ara india ní àná ṣe ṣe ń tiẹ̀ nù. ẹ ti mọ̀ wá abẹ́ mọ̀ wọ́n tàjọ ń gbèrú jẹ pé àwọn náà mùsùlùmí kí wọ́n ti lé mùsùlùmí. wọ́n ní pé tàjọ ń kí ìròyìn lórí ọ̀hún ìròyìn lórí ọ̀hún gbogbo èso dúdú bí ọ̀rọ̀ màá di bí ọ̀rọ̀ nkankan gbogbo wọn a máa kú jáde. ẹ fàámà lẹ́ni ìnáfi kúrú bí ń gbé igun àwọn tí ààrẹ bẹ́nu ẹ̀mí wọn. ọ̀yà tẹ́bi irú náà máa tàṣà bá mi ní ìlú etí wọn ò fi sí inú gbèsè ayé wọn lé lórí tí wọ́n máa tọ́pa rẹ̀ káàkiri náà lè tọ́pa fún ọlọ́ọ̀ni ìfìgbà alifitina mọ̀kúlẹ̀ ajílì nìyẹn ìyá ajílì yìí nìyẹn nítorí pé wọ́n fẹ́ kí fìtínà ọmọ tẹ́lẹ̀. wà á fìgà àtàwé nìyí bẹ́ẹ̀ náà sì ni wọ́n fẹ́ yí ìtumọ̀ rẹ̀ lójú. ọlọ́ọ̀ni wà máa yá àlàbùkà wìlà wù ilà ńlá wà rọ̀ ọ̀dẹ̀kùn nàbẹ̀lẹ̀ ẹ̀mí kọtẹ́nì kan ma mọ ìtumọ̀ rẹ̀ yékéyéké tó dàbí ọlọ́run àtàwọn tí wọ́n ti dùn nù mà. ẹ ibi rọ́ọ̀sì kú náà bìnnì ìlú ibẹ̀ ní ibùdó àbáàsì tí máa ń kóra dúró. ibùdó àbáàsì tí máa ń kóra dúró àtàwọn tí nínú àwọn tàbí bẹ́ẹ̀ náà sì ní Ibn Kathir sọ pé ìtumọ̀ ni ò lọ dá pẹ̀lú Qur'an. ìpè wà máa ya'lamu ta'wilahu illa Allahu war-rasikhuna fil-'ilmi yaquluna amanna bihi kullu min 'indi rabbina pé ọlọ́run ọba àtàwọn tí wọ́n ti dù nínú mọ̀ iná làwọn tó ti pé wọ́n mọ ìtumọ̀ rẹ̀. ọlọ́run ọba ìjọba òun ló mọ ìtumọ̀ yakuluna amanna bi tó ti bí wọn ti mọ túmọ̀ ni wọn Ọlọ́run àwa nígbàgbọ́ sí o. ọ̀fìnà gbogbo ẹ̀ àti mọ́kámù àti mùtàṣáàdù lọ́dọ̀ ọlọ́run bá tọ́jà wa lójú wa. ṣùgbọ́n ìbáyìí fún un káàbù àti àìsà àtàwọn mìíràn àwọn tàbí àwọn máa ń dúró lórí pé wà má yà alábùtà awì ìlàwù ìlàlá wọn dúró ní ibẹ̀ wọn. ẹ àyíká àti ìbáyìí kàkà àtàwọn mímu àwọn tàbí ẹ àtẹ̀gáwá mi lọ́dọ̀ ẹjọ́ àbáàtì náà ló ti ti ti ẹ wọn dúró lórí ìlàlá yẹn wọ́n wà bẹ́ẹ̀ tó wà rọ́ọ̀sì fún abẹ́lẹ́ ẹ̀sìn yẹ fún lùnà àmàlà bíi. ṣùgbọ́n ìgbà pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ òun náà ní pé ọlọ́run ọba mọ̀ ọ́n àwọn tí wọ́n ti dòónú mọ̀ àwọn náà sì mọ̀ ọ́n ní tí wọ́n ti nu ojúṣe wọn òun náà ní pé kí wọ́n máa ṣàlàyé ẹ̀ fáwọn tí wọ́n mọ̀ ọ́n ẹ̀ ìdí jẹ́ tẹ̀síìrì náà nìyẹn ẹ̀ ìdí tí ọlọ́run sọ́lá aláwọ̀ ayé

tí ó fi mọ ìtumọ̀ Quran. kí ọba títẹ̀ bèrè kí wọ́n á ní bẹ́ẹ̀ lábẹ́ ìtumọ̀ tí àdó sọ̀tọ́là ń sọ kí ni ìtumọ̀ àdó àdó sọ̀tọ́là ń sè ẹ ó ti sáájú lọ pé jibril mọ wá bá nàbí sàkálà bí máa tọ kuran pẹ̀lú ẹ nínú Ramadan àfáwà ibùdó tẹ̀sí ọsọ níbẹ̀rẹ̀ ọtí ma tẹ̀sí rẹ̀ kótó bẹ̀rẹ̀ tó wà tó fàtíà. ó ní àlìwájú alàlìhùlà máa yí àlìkáṣífà máa ní kẹlá àmìlá ìwà tẹ̀sí rẹ̀ dáadéka. ó ní ìtọ́jẹ́ túláàsì lórí àwọn onímọ̀ ó ní àní kí wọ́n máa sọ lójú ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ti rẹ̀ báwo òun náà ti fi àwọn onímọ̀ tí wọ́n máa ṣàlàyé ẹ̀ kí wọ́n máa ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn kí wọ́n máa ti tẹ̀síìrì ẹ̀ fún wa. ẹ̀ ta ta ta ni ta ni ara lọ ta ni ta ni fún tẹ̀síìrì ọjọ́ ra rárá ẹ wàtọ́lábọ̀ wú mi mọ̀zọ́ nìyí tí ẹ bá ti bẹ̀ẹ́ máa wá sí ìdìmọ̀ tẹ̀síìrì wọ́n jẹ́ pé ibi tó ti yẹ kí wọ́n wà náà ni kò ti máa wà. yẹn kí wọ́n máa dìpẹ́ lórí sọ́ọ̀sì sọ yẹ kí wọ́n dìpẹ́ lórí. wàtá àlùmíhi wàtá àlìmíhi ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí wọn kí wọ́n máa wá tuma kí wọ́n máa wá ma rẹ̀ kó tuma fi kọ́ ó ní sọ́lọ́ àlà ìmúra ni. àyà wa ìsẹ́mù. àyà tọ́lọ́ ni wàá ibi akada Allahu mi sáfà lẹ́mí iná orúkọ ní kìtàbà rí ànábì ọ̀nà wọn létí nígbà tọ́lọ́ ń gba àdéhùn lọ́dọ̀ àwọn tá a fún síra ṣáájú yín. láti bá yé nínú wúlé ní àti wàlá àtẹ̀sùnmùnà ibi ẹ gbọ́dọ̀ jẹ́ pé ẹ máa ṣàlàyé ẹ̀ báwo èèyàn ẹ gbọ́dọ̀ fi nǹkan kan pamọ́ ń bẹ̀ o fanaba dúró wara àbúrúurì wọn sọ ọ̀rọ̀ Ọlọ́run wọn sọ ọsẹyìn báyìí yẹn kí wọn ò lò wọn má déhùn tẹ wọn ọ̀sàlàyé ẹ̀ fáwọn èèyàn wàá sara omi sábànà ńkọlì la nítorí dúkìá alẹ́ ayé tí wọ́n fẹ́ lọ́dọ̀ àwọn èèyàn wọ́n fi ti pàṣípààrọ̀ ọ̀rọ̀ Ọlọ́run.

bọ́lá ti sàdéhùn tó pẹ̀lú ìgbọ́ ọlọ́run á bẹ̀rẹ̀ súra súra á bẹ̀rẹ̀ àwọn ayáwẹ̀ lónìí. ìṣòro àkáyà tó lè ń sá àlà. يا ọlọ́run sọ pé yá ayúwa lẹ́bí iná àmọ́nù gbọ́dọ̀ yá ayúwa lẹ́bí iná àmọ́nù ẹlẹ́ẹ̀karùn-ún bàbá mi fi sí ẹ̀rọ pẹ̀lú títí láti fi tó àtúntò àti à. ọlọ́run yá ayúwa lẹ́bí iná àmọ́nù gbogbo ẹ̀yin tẹ́ nígbà tó dúdú. òkèwà alẹ́ ìtumọ̀ ìyá ọlọ́run ti fi àwẹ̀ gbígbà ó ti fi lọ́rọ̀ yàn léyìn lórí kama kutiba alalẹ́dínà alalẹ́dínà mi kọ́ni nínú lọ́dọ̀ ọba ti sí lọ́rùn ẹ̀yẹ lórí àwọn tó ṣáájú yìí. làálà tó ń tẹ̀sẹ̀ òun kẹ́ni bá bẹ̀rù ọlọ́run náà lọ́pàá o. ọlọ́run sí lọ́rùn ẹ̀yẹ ibi tó ti papọ̀ náà nìyẹn. ṣùgbọ́n kíláàsì kò sí kálukú fi ń gbà á nípa ọjọ́ àti nínú ọjọ́ kan tó ló ṣe rí. ẹ ìlú ọ̀pá kò mọ́ra wọn pẹ̀lú ìgbọ́dọ̀ àmọ́ bá lọ́dọ̀ là ń bẹ̀ insha Allah. Allahumma